látàrí àyájọ́ àwọn obìnrin tó kù lágbàáyé lónìí ẹni tí í ṣe olùdíje fún ipò iléègbìmọ̀ asòfin àgbà lẹ́kùn ìdìbò gúúsù ọ̀yọ́ mọ́gàjí joseph ọlásùnkànmí tẹgbẹ jẹ́jẹ́ àtìlẹ́yìn fún dídọ́gbandọ́gba àwọn obìnrin àti láti bágbà mu nínú òṣèlú tóun tìjọba Mọ́gàjí Tégbè tí ó jẹ́jẹ́ àtìlẹ́yìn náà nínú àtẹ̀jáde kan eléyìí tó fi síta lónìí láti dáwọ́ ọ̀dùnnú pẹ̀lú àwọn obìnrin eléyìí táyà ọjọ́ wọn kò lónìí ó jẹ́ kó di mímọ̀ yìí pé àwọn obìnrin lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ti ṣàfihàn rẹ̀ yìí pé àwọn ní ipá láti fi ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú àwọn ọkùnrin ní gbogbo ẹ̀ka bákan náà ẹ̀wẹ̀ ó tọ́ka sí gbogbo ipa eléyìí tí àwọn obìnrin tí wọ́n ti ń kó pàápàá lẹ́ka ìmọ̀ ẹ̀rọ àti ọmọnìyàn Àkòrí àyájọ́ àwọn obìnrin fún ti ọdún yìí lágbàáyé ni wọ́n pè ní ọgbọ́n àtinúdá tòun ìmọ̀ ẹ̀rọ fún ìperegedé ìmọ̀ ẹ̀rọ ayé òde òní. Bákan náà ẹ̀wẹ̀ ló darapọ̀ mọ́ àjọ ìṣọ̀kan àgbáyé láti ṣàjọyọ̀ pẹ̀lú àwọn obìnrin àti àwọn ọmọbìnrin eléyìí tí wọ́n léwájú nínú mímú ìdàgbàsókè bá ìmọ̀ ẹ̀rọ nípasẹ̀ ètò ẹ̀kọ́ eléyìí tí ò láfiwé Mọ̀gàjí Tẹ́gbèwá jẹ́ kó di mímọ̀ yìí pé òun mọ̀ tẹ̀síwájú láti ṣàtìlẹ́yìn fún àwọn obìnrin nígbà tí ó sì tún mọ rírì gbogbo ipa tí wọ́n kó ó ṣàlàyé pé nínú ìpolongo òun nínú ìpolongo òun àwọn obìnrin kó ipa takuntakun eléyìí tí ò lẹ́gbẹ́ láti lè gba ẹkùn ìdìbò gúúsù Ọ̀yọ́ kalẹ̀ pẹ̀lú àlàyé pé òun mọ̀ tóun sì gbà wípé mímú àwọn obìnrin wọnú ẹ̀ka ìmọ̀ ẹ̀rọ ó ń ṣàfihàn àwọn àṣeyọrí àti wíwá ojútùú sí àwọn kùdìẹ̀kudiẹ eléyìí tó wà lóde